gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni. ẹ mú kó má dà kọrin kọrin o. gbàgede àṣà ni. gbàgede gbàgede àṣà ni. ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé ah, oh. àṣà Yorùbá wa gbàgede àṣàlẹ tó. káàdì kóró o káàdì sùkú eh, kádàbí mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹfẹ́ sanyan bàbá ṣọ. Eh, ìró àti bùbá pẹ̀lú àbètí ajá agbada ẹ̀sìn kí yorùbá ló nìyẹn bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílẹ̀ yorùbá ló nìyẹn. Eh, ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi àṣà ọmọ gbàgede gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede oh, oh. àṣà ni ètò ah. tó ń ṣe wà létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣe wà létí lọ́sẹ̀ yìí gbàgede ah, ah, oh. àṣà lẹ́tọ̀. Eh. Mojísọ́lá Àjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣe wà létí pé ká má gbàgbé. ó jí tẹ́lẹ̀ kí a ṣe ó tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. gbàgede àṣàlẹ̀ tó. ètò tó ń ṣí wa létí ọ̀hún náà rèé ètò tó ń sọ pé ká má gbàgbé àṣà Yorùbá wa mo ní ìfẹ́ ló lè máyégún ànìkan jẹ́ kò yọ ọmọ ènìyàn bó o bá rí jẹ lónìí dákun fẹ́nì kejì jẹ hmm. torí pé bóòní ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ló mú babaláwo ń dífá ọ̀rọ̀ ọ̀run bọ́ọ̀tún bá wá ń jẹ tí òfò sì ń jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró ni o ẹ kú déédéé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wo yèyé gbàgede àṣà ẹ̀ṣá àtìmọ̀ ẹ bá ń buwọ́lù ẹ máa wò ó lójú òpó YouTube yèyé gbàgede àṣà TV ẹ máa wò ó ẹ comment kẹ́ẹ̀sì láìkí ẹ̀ ẹ̀ gbogbo àkókò tẹ́ ẹ bá wà pátápátá ni mo fi ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí o lágbọn ti bàbá gbàgede ìmọ̀ tv ẹ̀ amúwá sí ojú ìwòran yín pé gbàgede àṣà lètò bí tá a ti ní ká má gbàgbé àṣà yorùbá wa yèyé àṣà yín rèé mojísọ́lá àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín èmi la febi sínú kọ́ oúnjẹ ahun èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú ń kọ́ má sì fa ìjẹ́ máa tẹ́ ẹ lọ́rùn nítorí pé mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti lé terù sórí àpèrè ètò ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan èrúwà òjòkó agbe dúdú orí òkèlé àkókò gàgàrà kíkọ lérúwà agbe ló máa ń dájà tiwa mo ní kọ́ńbó ló ní imú àgbọ̀nsálẹ̀ ló ní họ́wù ìgbélárugẹ àṣà Yorùbá ń tiwa ní orí ìkànnì yèyé gbàgede àṣà tv ẹ ìgbélárugẹ àṣà yorùbá ó ṣe pàtàkì o mo ní pé bí ẹni ẹni ò ṣẹni bí èèyàn ẹni ò ṣe èèyàn a máa lè fi wá láàrò lásán a lè fi wá láàrò lásán tẹnitẹni ẹ jẹ́ àgbẹ̀ tiwa gangan gan lárugẹ ẹ jẹ́ ká pawọ́ pọ̀ gbé àṣà yorùbá lárugẹ mú ní ká gbàgbé ọ̀tẹ̀ tí ń fa ìlú sẹ́yìn ẹ má já àwọn àtọ̀húnrìn wá ó máa kọ́ wa lédè bàbá wa ẹ má jẹ́ káwọn àtọ̀húnrìn wá wá kọ́ wa lédè àwọn ìyá ńlá wa ẹ jẹ́ ká gbé ohun tí a ní lárugẹ ayé ọ̀làjú ayé ọ̀làjú ayé ńlájú lóòótọ́ àmọ́ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n àṣà yorùbá ń rẹ̀yìn àwa ń sọ pé nǹkan gidi ni ẹ jẹ́ ká gbé tiwantiwa lárugẹ ẹ wò ó pàtàkì ní o nílẹ̀ yorùbá pàtàkì lórúkọ wọ́n ní orúkọ ọmọ nìjánu ọmọ orúkọ a máa ro ni àpèjẹ a sì máa ro yàn ẹ mo mú abala torúkọ wá lónìí ṣùgbọ́n àlejò mi wà níkàlẹ̀ o ẹ bó bá ti tásìkò máa gbé àlejò mi wọlé baálẹ̀ ìlú ọlọ́ya wọ́n á mú wá fún wa lóríṣiríṣi ẹ mọ̀ pé mo sọ fún yín mi ò sì ní já yín kulẹ̀ nítorí pé ìgbádùn yín gangan ló jẹ mí lógún ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò gbàgede àṣà yìí ẹ pè mí sórí ẹ̀rọ zero eight zero three nine seven two two seven zero three zero eight zero three nine seven two two seven zero three tàbí zero eight zero two eight four eight one eight five zero lẹ máa pè mí sí fún ìpolówó ọjà yín lórí ètò yìí tàbẹ́yìn tí ẹ fẹ́ fún wa lẹ́bùn lórí ètò yìí ẹ̀bùn ká máa fi ṣọ̀run àjìjà àní fáwọn tó bá gba ìbéèrè wa mi ò mú dáhùn sí ìbéèrè wa wá lónìí o ó dọjọ́ Jímọ̀ ọjọ́ Friday láti gba ìdáhùn sí ìbéèrè wa iṣẹ́ àmúrelé tí mo fún wa lórí ètò yìí tí a ṣe kọjá ó dọjọ́ Jímọ̀ ká tó gba ìdáhùn sí ẹ̀ ṣùgbọ́n àlejò mi ń bẹ nínú ilé pẹ̀lú mi níbi tó bá tásìkò yìí fi wọ́n hàn àní ẹ jẹ́ kí n ṣe ìfáàrà ètò yìí lóníbílẹ̀ ń já mo ní pàtàkì lórúkọ nínú àṣà Yorùbá orúkọ a máa roni àpèjẹ a máa ròyàn ẹ sì mọ̀ pé orúkọ ọmọ ni ìjánu ọmọ oríṣiríṣi orúkọ ni Yorùbá ń jẹ́ oríṣiríṣi orúkọ àti oríkìá lórí orúkọ àwọn adé bíi adéọlá adélàní adérelé adébáyọ̀ adédọ̀tun adéníran adébóyè adébímpé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ ọlá náà wà o a ní ọlá ní gbogbo àwọn orúkọ pátá orúkọ tí mo kà á lẹ̀ ló ní ìtumọ̀ ṣùgbọ́n mi ò mú ìtumọ̀ orúkọ wá lónìí ẹnìkan bímọ ẹnìkan jẹ́ Frank ó ń jẹ́ adéníran Frank nígbà tí ó bímọ ló bá sọ ọmọ ẹ̀ ní Beatrice ṣé Beatrice ni àbí ó ṣáà sọ ọmọ ní ó sọ ọmọ ní orúkọ òyìnbó kan ó sọ Beatrice nígbà tí ọmọ ó bẹ̀rẹ̀ sí dàgbà ìyẹn bá yọ adéníran kúrò ó yọ adéníran kúrò ní orúkọ orúkọ bàbá bàbá rẹ̀ ó yọ sẹ́yìn ó wá mú ó wá mú Frank Beatrice ẹ jọ̀ọ́ ṣé nígbà tí ọmọ yìí bá ń jẹ́ Frank Beatrice àtiwọ́ tó ń jẹ́ Peter tó sọ ọmọ ẹ ní Elizabeth tí ọmọ ẹ wá padà yọ bíi ọlárígbígbé tó jórúkọ bàbá tiẹ̀ tó yọ kúrò tó wá ń Peter Elizabeth ṣé Peter Elizabeth yìí ṣó sọ ibi inú ìran tó ti wá ẹ sọ̀rọ̀ nù nìyí ṣó sọ irú ẹ̀yà tó ti wá ṣé orúkọ tó ń jẹ́ ṣó sọ èdè tó ti wá kò sọ rárá Yorùbá ń jẹ́ àwọn orúkọ gidi tó dáa tó wúyàn tó ní ìtumọ̀ gidi orúkọ àwọn adé ni mo ti kà wọn bá ní máa kà á lọ àkókò lè gbà wá lórí ètò yìí a sì ní orúkọ àwọn ọlábíọlá níyan ọlánìyìn ọlábíyí ọláwálé ńkọ́ ọlá ò ní pẹ̀kun ó pọ̀ lóríṣiríṣi ẹ wò a ní oríkì oyè orúkọ oyè náà o oyè kúnlé ńkọ́ oyè wọlé oyè wọ̀ oyè rìndé oyè bólú oyè wáńdé orúkọ oyè pọ̀ lóríṣiríṣi tá a ní ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹ̀ ni yorùbá fi ń sorúkọ ọmọ láyé àtijọ́ orúkọ àmútọ̀run mà wá orúkọ bàbá mi ti ń jẹ́ àjàyí tí mò ń jẹ́ yìí bẹ́ẹ̀ mọ̀ korúkọ àmútọ̀run wá ni àjàyí ògidì olówó oníkànga àdìpọ̀ ògbómi òṣòro wẹ́dà ẹni àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán igúnnugún ní gbalúwa rẹ orúkọ àmútọ̀run wá ni àbísọ àmútọ̀run wá ni àtọ̀run lọmọ ti mórúkọ wá a ní orúkọ àìná òrósùn róòlọ alépo nípòló aládìẹ lába òtòṣe èèyàn kó má bá wọn já ìná mọ olówó ní jẹ bẹ́ẹ̀ àìná náà orúkọ tó ọmọ mútọ̀run wá ni òjò ń bẹ o òjò ò sí nílé ọmọ adìẹ dàgbà orí kí àwọn orúkọ òun ni mò ń kì fún yín mu òjò ò sí nílé ọmọ adìẹ dàgbà bó bá wà nílé bó bá ṣe bẹ́ẹ̀ wà nílé gbogbo ẹ̀ ní ìbá ti pajẹ ẹ wò ó àlàbá ń kọ́ ìdòwú ń kọ́ ìdògbé ń kọ́ èjìrẹ́ tó ń jẹ́ àwọn táyé àti kẹ́hìndé orúkọ àmútọ̀run wa ń bẹ tó jẹ́ ìgègè àdùbí oníkẹ́yẹ ọmọ bí ìyá lè kú okú ológun bàbá ti tó oúnjẹ kí ni ègè fẹ́ fi kí ló fẹ́ fogún ìyá ṣe ológun bàbá ti tó oúnjẹ bẹ́ẹ̀ ni orúkọ tó ní ìtumọ̀ àwọn orúkọ tí a fi ń rántí àwọn òkú ọ̀run náà wà nílẹ̀ Yorùbá o bíi Babátúndé Babájídé Babárìndé Babáwándé tàwọn ọkùnrin nu tá bá fẹ́ sọ orúkọ obìnrin èyí tá a fi ń rántí àwọn àgbà tó ti lọ bóyá lẹ́yìn ikú ìyá àgbàlá bí ọmọ obìnrin òun ni wọ́n ń pè ní Ìyábọ̀dé Yétúndé Yéwándé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti lórúkọ tí wọ́n fi ń ṣèwúre o bíi Ìbùkún Olúwa Olúwabùkúnmi olúwadámilọ́lá olúwadárasími orúkọ ń pọ̀ lóríṣiríṣi gbogbo ẹ̀ ló sì ní ìtumọ̀ àwa lóríkì o oríkì wà oríkì àbísọ ń bẹ bíi àdìó fáwọn ọkùnrin mi o àdìó àyìnlá àlàní àmọ̀ó àkànó àmọ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa pọ̀ rẹpẹtẹ yìí lè ka tán tó lásìkò wa lórí ètò yìí a ní oríkì tàwọn obìnrin náà bíi àjíkẹ́ àmọ̀ pé àríkẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé àríkẹ́ lèmi àríkẹ́ ọmọ ajílẹ̀ aláìṣọ́ ẹ wo oríkì ìdóbìnrin náà pọ̀ rẹpẹtẹ àríkẹ́ àmọ̀kẹ́ àjọkẹ́ àyìnkẹ́ àlàrí àbẹ̀gbọ́ àbẹ̀jẹ́ àṣàkẹ́ alákẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àsìkò gbà wá lórí ètò yìí bí yorùbá ṣe wá ní oríkì àbísọ wọn ní oríkì orílẹ̀ wọn tún ní oríkì ìlú ìwà mm, ní sọ ìlú lónìí oríkì orílẹ̀ ni màá sọ ọ̀tọ̀ ní oríkì orílẹ̀ tó ń júwe ibi tí àwọn ìlú yẹn ti wá o oríkì orílẹ̀ ń bẹ àwọn kan wà wọ́n ń jẹ́ olú òjé ọmọ òjé ìpetu ọmọ apájá fún wọn wọn láwọ <laughs> ọmọ elégìtì màpẹ ọmọ erínkù fáàrẹ nígbó yémetu ọmọ ẹlẹmu ṣáṣá lóje ilé ọmọ arẹmu wẹ bí òjò ọmọ arántí wẹ bí òjò oríkì yìí ló ń sọ ìṣe àti àwọn ẹ̀yà yẹn oríkìyí ló ń sọ ibi tí wọ́n ti wá pé ìlú òjé nígbó Yẹmẹtu ibẹ̀ ni àwọn wọ̀nyí ti wá a ní oríkìyí ti ọ̀fà lọ́pọ̀ ọgbà àwọn ọmọ ọlọ́fà mọ̀jọ̀ ìjà ọ̀fà ń bẹ nílùú Abẹ́òkúta tá wà yìí bẹ́ẹ̀ ni agbègbè kan ń bẹ nílùú Abẹ́òkúta tí wọ́n ń pè níjà ọ̀fà èyí túmọ̀ sí wípé láti ọ̀fà ni àwọn tó wá tẹ̀lú sí ìjà ọ̀fà yẹn ti wá ẹ lọ béèrè dáadáa ìjà ọ̀fà ni àwọn adífágbọ́lá babaláwo tó gbọ́ fá yanranyanran ni ẹ̀wọ̀ ẹ má jẹ́ ń lọ bẹ̀rùn ti àwọn ìyẹ̀rú òun náà kì ní ìyẹ̀rú ọ̀kín ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí abiṣujú ọkọ̀ ìjàkadì kátàkìtì lóru tọfà ìjàkan ìjàkan ni wọ́n ń dà lọ́fà lé ọlálọ́mí wọn ló ṣojú tani ó ṣojú ebè ó sì ṣojú oporo nínú oko ìbá ṣojú olóko ìbá ńlá wọn ọmọ láre pínre kó láre kan ò gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan lọ́fà ogun ní ń kó wọn ní ń kó wọn lọ ẹ wò ó ó pọ̀ ó pọ̀ rẹpẹtẹ àwọn oríkì orílẹ̀ nu oríkì orílẹ̀ ní ń júwe ibi tí kálukú ti wá ní júwe ibi tá a ti ṣẹ̀wá oníkòyí ń kọ́ àwọn ọmọ apọ̀fun yọ̀yọ̀dá gba ọfà sílẹ̀ ẹ̀ṣọ́ ọ̀kòyí tó bá gbọ́fà lẹ́yìn ojo ló ṣe wọn ní ìkòyí òrógunjà ó yìnbọn jẹ ṣé n kì í bẹ́ẹ̀ ìkòyí ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀nyìn ọmọ yánpọnranpọn lójú ogun ọmọ agbọ̀nyìn tí òrí kú sá ẹ wo ó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ àwọn lápọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀ ìkòyí tó bá gbọ́fà lẹ́yìn wọn lójo ló nítorí pé kí ni iwájú ni bàbá wọn fi ń gbọ́ta akọni l'Oníkòyí bá a bá ka ìtàn ẹ̀ tá a gbọ́ ṣe mọ̀ pé Ìkòyí ń bẹ lẹ́kọ̀ọ́ táwọn kan sọ pé mò ń gbé ní Ìkòyí Ìkòyí fíà ẹni mò ń gbé ọlọ́run gbọ́ Ìkòyí fíà ẹ̀hún Ìkòyí ìtọ̀ṣun náà lẹ ti wá ibẹ̀ lẹ ti wá ẹ lọ rèé béèrè ìtàn àwa náà béèrè asúnmọ́ àwọn àgbàlá fi mọ̀ yí à ń yìí oríkì òwú ń kọ́ òwú bẹ nílùú Abẹ́òkúta òwú bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun orílẹ̀ òwú ń bẹ́ẹ̀ bá débẹ̀ béèrè wọ́n ní òwú làákọ́dá òó òhula akọ́dà òbẹ̀dọ̀wẹ̀ bèrè o ọmọ olóhùn òdùrú ọmọ ajífẹ́ pé ṣeré ọmọ amọ́lẹ́sẹ̀ bíi àlàárì wọn lóhùn kì í ránró àwí ìmẹ́nu kúrò ní tòun ó pọ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ oríkì ó ṣe pàtàkì nílẹ̀ yorùbá láyé àtijọ́ bọ́bọ́ bá ń ké tí ń ṣe tí tọmọ kékeré ń ṣọmọ tọmọ ń ké tó kékeré tí ò dákẹ́ báwọn àgbàlagbà bá ti gbé kókó dání wọ́n bẹ̀rẹ̀ sí máa kì lóríkì bàbá rẹ̀ wọ́n máa kì ní mẹ́sàn-án mẹ́wàá pé àlẹ́ ọmọ òjé ń petu ọmọ arántíwẹ̀ bí òjò ọmọ gbá ọmọ gbodo ọmọ kínní ọmọ òkòkò ọmọ bàbá àsásùn ọmọ tó bá jẹ́ ọmọ ọkọ tó bá ti ń gbọ́ oríkì ilé bàbá rẹ̀ yóò dákẹ́ ntí àṣà tí àwọn ìyá ńlá wa fi mọ ọmọ àlè láyé àtijọ́ nù tí ẹ bá wá ń kí ọmọ lóríkì ilé bàbá tí ò bá dákẹ́ ẹ má jẹ́ sọ nǹkan míì á jẹ́ pọ̀ ọmọ àlè ni bẹ́ẹ̀ ni àwọn ìyá wa ló fi yé wa bẹ́ẹ̀ o mo ní ó ṣe pàtàkì kíyàwó moríkì ọkọ ẹ̀ nínú àṣà yorùbá ni kíyàwó moríkì ọkọ ẹ̀ bọ́kọ bá ń bínú láyé àtijọ́ ìyàwó rẹ̀ á sì máa kí pé ọkọ mi àkànbí ìyẹ̀rú ọ̀kíníán ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí ìwọ lọmọ abíṣujú ọkọ ìjàkadì kátàkìtì lóru tọ̀fà ìjàkan ìjàkan tí wọ́n ń jà lọ́fà nínú nílé ọlálọ́mí wọn ló ṣojú ebè láàlà ó ṣojú oporo nínú oko ìwọ ni ìyẹ̀rú ọ̀kín tí mo rí tí mo dáṣà là ńlá pa ọ̀la lọ mi tí mo rí tí mo dáṣà là ńlá bẹ ẹ là mí ẹ má jẹ́ kábẹ̀ ó jinlẹ̀ lápá mi ju bó ṣe yẹ lọ ọkọ tí ó bá gbóríkì yìí tó jóríkì ilé bàbá rẹ̀ tí ìbájọ máa lè yóò jèbù rẹ ni àwọn olùgbẹ́bẹ̀ ẹ wò ó nǹkan pọ̀ tí yóò bá ní ni mo ṣe ń sọ pé ẹ má jẹ́ ká gbàgbé àṣà àwọn baba ńlá wa ẹ jẹ́ ká jọ gbé lárugẹ tẹnitẹni tàkísà ń ta àtàn yorùbá nation tá a fẹ́ gbà orílẹ̀-èdè òmìnira yorùbá yóò tó wa lọ́wọ́ àjẹmọ́nú ni yóò jẹ́ fún wa nítorí pé kí ni a ti ní àwọn àṣà a ti ní àwọn nǹkan gidi ribiribi tí a máa gbé ṣe ní yorùbá nation òun mo ṣe sọ pé ẹ má jẹ́ ká gbàgbé ilé o ẹ fún wa ní òwe mi ní márùkù wa lónìí ẹ jẹ́ fún wa lówe níwọ̀nba ká tó pe àlejò wa wọlé àìgbọ́fá là ń ìparí ẹ̀ ni pé ifá kan ò sí ń para babaláwo tó bá gbọ́fà yanranyanran tí wọ́n bá gbéfà janlẹ̀ yóò kì í ni ìwọ́n tó bá di pé agbéfà janlẹ̀ tán èèyàn ṣe wá ń gbójú wòkè àjà kò mọṣẹ́ ni kò mọ wọn gbà àìgbọ́fà là ń wòkè ifá kan ò sí ní para ewé kejì tí mo tún máa sọ pé gbàmígbàmí ò yàgbà ẹranko lé mi bọ̀ wá òyọ ọmọ ọdẹ gbàmígbàmí ò yàgbà ẹranko lé mi bọ̀ wá òyọ ọmọ ọdẹ bí wọ́n bá fi yànjọ ìyàwó di níṣẹ́ ló yẹ ó lè gbẹ́ díẹ̀ òwe kẹta sọ pé a kì í yàgò fẹ́lẹ́ ṣe àná ayé àgùnfẹ́lẹ́ ṣe àná bẹ́ẹ̀ ni ẹni tó ti lùgbàdì ẹni tó ti lówó rí ayé ò ní pọ́n lé ẹni tó lówó lọ́wọ́ báyìí báyìí báyìí ti bísàbísà ti ń bẹ lọ́wọ́ rẹ̀ láyé mọ́ pọ́n lé ẹ̀yin náà ṣàmọ̀ ẹ̀yin ọmọ sìn ẹ mọ̀ bó ṣe ń lọ hmm, òwe kẹrin tí mo wá sọ pé ẹni tó jù kò làgbọ̀nrín ó ti ṣáájú ọbẹ̀ ẹran ni òkú o ẹni tó ju òkò tó jù lu àgbọ̀nrín ó ṣáájú ọbẹ̀ ẹran ni òkú ẹnjìníà ó ṣeun hmm, iṣẹ́ ìyè tán yányán Daniel Daniel olúwadámiláre iṣẹ́ iye tán yányán o kò ṣeun bó ṣe ń bá mi ṣe bó ṣe ń tẹ̀hùn àkàndù ò ní mú ọ lọ́wọ́ o lágbára lọ́wọ́ Elédùmarè ẹni àkàndù bá mú yóò mọ̀ pé lẹ̀ máa ń pẹ́ kó tó mọ́ <laughs> òwe karùn-ún tí ń ti ṣẹnu ró lórí ti òwe tí ń sì fi gbé àlejò mi wọlé sọ pé àkàrà rìgìdì ló lè kápá ẹ̀kọ́ gìrì àkàrà rìgìdì ló lè kápá ẹ̀kọ́ gìrì káfi yangan ṣẹ́ yangan ní dá yangan lára òwe ni ṣé ń dè ṣé ń kọ́ iṣẹ́ àmúrelé a máa wáyé lórí ẹ̀ lọ́jọ́ iwájú mo wá ń bẹ gbogbo ẹ̀yin tí ẹ jẹun yó láwùjọ ẹ wá polówó ọjà yín lórí èso yìí ẹ̀yin onílé iṣẹ́ ńláńláńlá àtẹ̀yin onílé iṣẹ́ kéréje kéréje mo fẹ́ kẹ́ ẹ wá polówó ọjà yín lórí èso yìí torí pé ìpolówó ọjà làgùn mò wò ó sì dá mi lójú ọjà tèmi kínní ìbá polówó ọjà tèmi yèyé àṣàbà polówó ọjà tí yèyé gbàgede àṣàbà polówó títà ni ó tà torí pé ọmọ ẹ̀tà ní kò tà ọmọ ẹranko yòókù tó tà nínú igbó ìkànnì yèyé gbàgede àṣà tv ẹ máa bá ń buwọ́ lù ú àlejò wa máa wọlé nísìn baálẹ̀ ìlú ọlọ́ya ní ìlú abẹ́òkúta á fọ̀rọ̀ jomi tó rọrọ pẹ̀lú wọn ẹ wò ẹ má yí kúrò bẹ́ẹ̀ ẹ má ti gbé kúrò ẹ tẹ̀ sójú ẹ yèyé gbàgede àṣà tv mú padà. àkàtẹ́tẹ́ àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣe wà létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni. ẹ mú kó má dà kọrin kọrin o. gbàgede àṣà ni. gbàgede gbàgede àṣà ni. ètò tó ń ṣe wà létí pé ká má gbàgbé oh. àṣà Yorùbá wa gbèdé àṣàlẹ̀ tó. káàdì kóró o káàdì sùkú ká dàbí mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ni tọ́jú sọ́kọ kẹ̀mbẹ̀ sanyan bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá agbada ẹ̀sìn kí yorùbá ló nìyẹn bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílẹ̀ yorùbá ló nìyẹn ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi àṣà ọmọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede oh, oh. àṣà ni ah. ètò tó ń ṣí wa létí ó yẹ ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí gbàgede ah, ah, oh. àṣà ètò. Eh. Mojísọ́lá Àjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí ó ká má gbàgbé àṣàyò tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. ẹ káàbọ̀ padà sórí ètò gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín jẹ́ mọ̀ pé mo ní mi ò ní já yín tàn mọ́ bí mo ṣe sọ fún yín pé a máa lálejò lórí ètò yìí bí ìṣe wa gbogbo ẹ̀yin tí ẹ bá ń bá wa bọ̀ láti orí rédíò ẹ ti mọ̀ wípé ètò tó ń gbàlejò àwọn lọ́balọ́ba ètò tó ń gbàlejò baálé baálẹ̀ ọkọ ètò tó ń gbàlejò babaláwo onífá tó gbọ́ fá yanranyanran ètò tó ń gbàlejò oníṣègùn tó ń mewé tó ń megbò tó sì gbọn ògùn ńgbà àti pé nǹkan ní gbàgede àṣà oníyàn purọ́ ọlọ́kà ń ṣèké aládàlú nìkan la mọ̀ tó jólódodo bá a bá ti pè nǹkan ní gbàgede àṣà oríṣiríṣi àṣà Yorùbá náà láwọ̀ láti mú ìgbádùn wá fún ẹ̀yin ọmọ Yorùbá àtàtà lójú wòran yẹn ti rí pé yèyí àṣà nìkan kọ́ lójókòó ẹ̀ làbọ̀rú ẹ̀ làbọ̀ yìí àṣọrẹ ìwòrìwò fún ah. olóògbó. ẹ tún ní pé báwo nìyẹn ṣe jẹ́ ah, bó ṣe yẹ kó jẹ́ nìyẹn yàtọ̀ sí pé wọ́n jẹ́ baálẹ̀ babaláwo tó gbọ́ fa yanranyanran ni wọ́n <laughs> ẹ wò ó nǹkan ò gbé nǹkan hánu lónìí o torí pé a máa túṣu désàlẹ̀ kòkò bí orin ẹ̀gbọ́n wa kan Yínká Ayéfẹ́lẹ́ oníṣẹ́ kí n túṣu túṣu désàlẹ̀ kòkò àwa máa túṣu désàlẹ̀ kòkò lónìí orúkọ àlejò mi a máa jẹ́ àrẹ̀mọ ìfáfẹ́mi àyìnlá mákindé wọ́n jẹ́ baálẹ̀ ìlú ọlọ́ya ní ìlú ẹ̀gbá wọ́n sì jẹ́ ọlọ́fin onífá ẹ̀gbá ṣé mo gbà á ẹ bá ń kí gbogbo àwọn tó ń wò wá ẹ lórí ìkànnì yèyé gbàgede àṣà tv. ẹ ṣe ìyá wa ìyá àṣà mo kí gbogbo àwọn tí wọ́n wò wá lórí amóhùnmáwòrán mo kí yín wípé ẹ kú ilé o mo sì kí gbogbo àwọn tí wọ́n wà wípé a kú ìkàlẹ̀ ẹni tó ń bẹ lórí ìjókòó gbogbo ẹni tó wà lórí iṣẹ́ a kú iṣẹ́ o hmm. nítorí pé ẹ kú kalẹ̀ làǹkẹ́ni tó bá jókòó hmm. wọ́n ní ẹkú ilé làǹkàrà ilé ẹrìn wá báyìí là kérò ọ̀nà ẹrìn wá là kérò ọ̀nà àgbà tí yóò sì kí ní kú ilé wọn ló pàdánù káàbọ̀ ni. àdúrà fún labalábá òun fẹ́ kó sùn ráwọn ọmọ hmm ifá lè kì. ifá ni mo kì. bẹ́ẹ̀ni. so Baba, gẹ́gẹ́ bí ọlọ́fin onífá ẹ̀gbá ọdún kelòó rèé tẹ́ ẹ ti jẹ́ ọlọ́fin onífá ẹ̀gbá. ẹ ṣe atọ́kùn ètò èyí tí mo jẹ́ onífá ẹ̀gbá ọlọ́fin onífá ẹ̀gbá ó ṣe máa pé ọdún kan báyìí. Hmm, ọdún kan. bẹ́ẹ̀ni ẹ̀ tún jẹ́ baálẹ̀ ìlú ọlọ́ya ànígbà tí mò ń wo tí mo wá sí ààfin yín tí mo wá ń wo gbogbo àwọn oyè kanrin kanrin kanrin tẹ́ jẹ́ mo rí i pé àwọn oyè tó pàtàkì tó pàtàkì tó pàtàkì ni gẹ́gẹ́ bíi baálẹ̀ ọlọ́ya ọdún kelóore tẹ́ ti jẹ baálẹ̀ ní ìlú ọlọ́ya. ọdún tí mo jẹ baálẹ̀ ọlọ́ya ó pé ọdún mẹ́rin báyìí ọdún márùn-ún ni àwọn ẹbí mi ti fà mí kalẹ̀ ní baálẹ̀ Hmm. àmọ́ bàbá wa aláké ilẹ̀ ẹ̀gbá wọ́n fún mi ní ìwé ẹ̀rí ní two thousand and eighteen. Hmm. léyìí tó túmọ̀ sí pé ọdún karùn-ún lọ àti wọnú ọdún karùn-ún lọ tí mo jẹ lu ọlọ́ya oyè ńlá pàtàkì ni oyè baálẹ̀ torí pé ọkọ ìlú oyè ńlá pàtàkì ni oyè baálẹ̀ oyè ńlá pàtàkì ni oyè eh, ọlọ́fin ti ìlú ẹ̀gbá ọlọ́fin onífá ẹ̀gbá ẹ dákun. ṣé àwọn kìíní iṣẹ́ wọn iṣẹ́ wọn ò ní máa dira wọn lọ́wọ́ báyìí. ṣé atọ́kùn ètò kò lè dira wọn lọ́wọ́ kò dẹ̀ sọgbọ́n bí a ṣe máa ṣe á wọnú ara wọn nítorí pé méjèèjì wọ́n ń ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ni ipò baálẹ̀ ọ̀tọ̀ ni ipò ọlọ́fin onífà ilẹ̀ Ẹ̀gbá ọ̀tọ̀ ló wà ipò ọlọ́fin onífà ilẹ̀ Ẹ̀gbá ojúṣe ọlọ́fin onífà ilẹ̀ Ẹ̀gbá ó wà láàrin ìjọ babaláwo ipò hmm. baálẹ̀ ó wà nínú ìlú tí mo ti jẹ baálẹ̀ àti láàrin ẹbí nínú ìlú ọlọ́yà kódà hmm. ẹ jẹ́ n tún gbà báyìí o torí ìbéèrè ọ̀hún pọ̀ rẹpẹtẹ tí mo kó wá fún baálé ọlọ́ya ṣé oyè ìdílé ni ọlọ́fin ìlú ẹ̀gbá ni ṣé ìdílé yín nìkan ló lè jẹ ọlọ́fin nílùú ẹ̀gbá. ẹ ṣe atọ́kùn ètò oyè ọlọ́fin kì í ṣe oyè ìdílé pàápàá nínú gbogbo babaláwo nílùú àgbáyé ká sọ pé lágbàáyé ọlọ́fin kì í ṣe oyè ìdílé. báwo ló ṣe wá jẹ o. oyè ọlọ́fin yìí ó jẹ́ oyè tí ọ̀pọ̀lọpọ̀ babaláwo tí a ò fi ojú sí láti jẹ ní oyè. Hmm. àmọ́ nítorí pé oyè ọlọ́fin yìí ó ti ní àmì òrìṣà kan tí a ń pè ní ọbàtálá ọbàtáìṣà ọba takuntakun ọba takuntakun lóde ìrànjẹ hmm. ọba ńlá tí ń fọba jẹ. àfo òun ni à ń pè ní ọlọ́fin hmm. kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ babaláwo fojú sí oyè láti jẹ hmm. àmọ́ kó tó di wípé èmi ọláfẹ́mi àyìnlá jẹ oyè ọlọ́fin ìlú ẹ̀gbá hmm. àìtí rí babaláwo tó ti jẹ oyè ọlọ́fin yìí. kò sí babaláwo ẹni ẹni àkọ́kọ́. ẹni àkọ́kọ́ tó máa jẹ oyè ọlọ́fin onífá ah, nílùú ẹ̀gbá pàápàá ní ìlú ìlú oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ níjọ babaláwo òkè ọ̀nà gbàgùrà ẹgbẹ́ ẹkú wọn ì tí ì jẹ oyè ọlọ́fin hmm. nítorí pé wọn kò fojú sí oyè yìí rárá. ó dà ẹ jẹ́ rìn báyìí kí wàá ní pàtàkì ọlọ́fin ilẹ̀ Ẹ̀gbá. ẹ ṣe kí ni pàtàkì ẹ. atọ́kùn ètò pàtàkì ọlọ́fin onífá Ẹ̀gbá ó túmọ̀ sí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àkóṣe ìṣẹ̀ṣe ìtùtù tá à ń ṣe nínú ìṣẹ̀ṣe pátá wípé a mọ̀ wípé tá a bá sọ wípé ìṣẹ̀ṣe gbogbo orúnmalẹ̀ pátá là ń pè ní ìṣẹ̀ṣe gbogbo orúnmalẹ̀ ni wọ́n pè ní ni wọ́n wà ní ìgà ni wọ́n ní ìgà tiwọn tí wọ́n láàfin wọn tí wọ́n oníkálukú sì ní iṣẹ́ tí yorùbá kànrìn kànrìn lálẹ́ sọ ìgà tí oníkálukú sì ní iṣẹ́ tí elédùnmarè fìràn tó wá ṣe láyé so bí wọ́n ṣe wá látọ̀run ni àjọṣe ń bẹ láàrin wọn bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá sáyé àjọṣe ń bẹ láàrin wọn ìdírè tí ó yẹ ọlọ́fin yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ òrìṣà ńlá òun náà ní ìga tiẹ̀ tó kó nínú babaláwo. nínú babaláwo. ìdí tá a fi rí ṣàngó tó fi jẹ́ pé ọba ní ṣàngó. ní agbọn tọ̀dọ̀ ẹ̀. lágbọn tọ̀dọ̀ ẹ̀ hmm. bẹ́ẹ̀ náà ni òrìṣà ńlá ló jẹ́ ọba ní agbọn lọ́dọ̀ tọ̀dọ̀ ẹ̀. oyè ọlọ́fin yìí jẹ́ bí oyè ọba nínú onífá. tábà wá sọ wípé ọlọ́fin dé ọba nítorí pé kí wàá ní kí ifá ọ̀hún mi làbá bá ọgbọ́n mi rè gún fúnra ẹ̀ wá jẹ́. àìṣe ifá Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún Ọ̀rúnmìlà fúnra rẹ̀ ó ìdí tó fi ju gbogbo irúnmalẹ̀ lọ ọ̀nà jì hmm. nítorí pé Ọ̀rúnmìlà ò kì í ṣe òrìṣà. kí wàá ní Ọ̀rúnmìlà o. ẹ ṣe Ọ̀rúnmìlà kì í ṣe òrìṣà. èmi lérò pé ẹni oríṣàdá náà ni Ọ̀rúnmìlà ni. ẹ ṣe tẹlẹdùmarè rán wa. ẹni oríṣàdá ó yàtọ̀ síra wọn ó jura wọn lọ. Hmm. ẹ ńṣe ló dàbí wípé bíi kí a fẹ́ pe ọlọ́run kéèyàn fẹ́ bá ọlọ́run sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dá àti bá ọlọ́run sọ̀rọ̀ kò yé wa àtọ̀ àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run bíi ká lọ bá àfà ká lọ bá wòlíì ká lọ bá babaláwo bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ṣe jẹ́ sí gbogbo àwọn òrìṣà yìí tá a bá sọ wípé lẹ́yìn ọlọ́run à á sọ wípé Ọ̀rúnmìlà ló tún kàn kó tó ṣe kan òrìṣà rárá nítorí pé ó sọ nínú odù ó ní kásákábà kárìn kaba káfí àkàbà ti sẹ̀ káfí yọ ọmọ àdàbà tó fi abá òwú sàpá sórí ríro bàbá sọ́mi kí o má ba àṣépè sọ́ra rẹ òrìṣà má jẹ ikú jẹ ńlá òrìṣà jẹ ńlá má jẹ ikú hmm. díbà fún alára àgbàgàdà ọmọ dàrìṣà lẹ̀ wàrà ló tún fẹ̀ ó ní ẹ jẹ́ ká pa òrìṣà pọ̀ ẹ ká fi kóbì fòfa ìfanigbe ni òrìṣà ọmọkùnrin ni ìdílé tí ọ̀run mi la fi yàtọ̀ sí gbogbo òrìṣà. ó yàtọ̀ gẹ́gẹ́ ó dáa ẹjẹ́ àkóò láàmọ́ ọbẹ̀ ọ̀hún torí pé oyè ńlá méjì pàtàkì tó kàn rìn tó ṣe kànjàn tó ṣe kàǹkà náà ni bàbá jẹlẹ́bẹ̀ ẹjẹ́ tún padà sí oyè ti baálé ọlọ́ya ẹ̀yin gẹ́gẹ́ bíi baálé ọlọ́ya ta ló tẹ ìlú ọlọ́ya dó. ẹ ṣe àtọ́kùn ètò ìlú ọlọ́ya ó jẹ́ ìlú tí ọya ṣínà òun ni ó tẹ ìlú ọlọ́ya dó bàbá ńlá kú baba ńlá kí n ní baba ńlá kú baba tó bí ìyá bàbá mi hmm. òun ni ó tẹ ìlú ọlọ́yàdó. bóyá torí ẹ̀ lẹ ṣe jẹ baálẹ̀ síbẹ̀ bàbá ńlá bú bàbá tó bí ìyá bàbá ó ti yé yín ẹ̀yin tẹ́ ń wò wá tó o mú ní gbogbo wa ní ìlú ọlọ́yà ti wá kí wọ́n tó dé wọ́n ní òkun onígungun wọ́n wà níbi tá a ti fà wá ibo ní ìlú ọlọ́yà ti wá kí wọ́n tó dé ìlú ẹ̀gbá àbí torí ọlọ́yà táwọn yìí gangan inú Ẹ̀gbá ló wà ibo ni ìlú Ọlọ́yà ti wá kan tó kú dé lóyè. ẹ ṣe àtọkùn ètò Ọlọ́yà ìlú Ọlọ́yà kò sí kò wá láti bí méjì bí kò ṣe wípé ó wá láti orílẹ̀ torí pé ní ìlú Ẹ̀gbá gbogbo ìlú Ẹ̀gbá pátá la mọ̀ wípé ìlú ìtòkò òun ló kọ́kọ́ dé sí ìlú Ẹ̀gbá hmm. lénìí ìtòkò bẹ́ẹ̀ ni ló tẹ̀lé sí ìlú Ẹ̀gbá nítorí pé wọ́n lòwú ló kọ́kọ́ dé òwú kọ́ ló kọ́kọ́ dé ìtúnṣe aké ló kọ́kọ́ dé ìṣègbàbùrà ló kọ́kọ́ dé ní aké ní ọ̀dọ̀ wọn bàbá wa tí wọ́n mọ ìtàn lákélégbàlé nì tó jẹ́ olórí gbogbo ilẹ̀ ìgbà pátá hmm. wọ́n mọ̀ bẹ́ẹ̀ fúnra wọn tí a sì gbọ́ lẹ́nu àwọn àtàjọ mọ̀ pé tokolo kọ́kọ́ tẹ̀dó sílùú Ẹ̀gbá. ìtokolo kọ́kọ́ tẹ̀dó. bẹ́ẹ̀ni nínú àwọn ìlú kéréje kéréje ìlú òní wà kó má ní àwọn ìgbèríko àyà àkóso nínú àwọn àkóso ìlú kéréje tí ń bẹ lábẹ́ toko nínú ẹ̀ ní abúlé ọlọ́yà iná wa. Hmm. ló fi jẹ́ wípé láti ìgbà tí ìlú Ẹ̀gbá ti tẹ̀dó tí ìlú toko ti dé tó ti ń jẹ́ toko ní abúlé ọlọ́yà iná ti exist ló ti wà. Hmm, mo tiẹ̀ fẹ́ béèrè pé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú bó bá jẹ́ kúmólú a jẹ́ pé ikú ti mú gbogbo akin tí ń bẹ ńlé wọn nu kí nìdí tá a fi ń pe ọlọ́ya abúlé ọlọ́ya ní ọlọ́ya. ẹ ṣe atọ́kùn ètò ẹ mo ti sọrí nígbà kan wípé nígbà tí àwọn bàbá wa dìde látòrílé ọ̀pọ̀lọpọ̀ ó ní ànìjẹ tí wọ́n fi ń pè wọ́n hmm. ànìjẹ yìí ní ọ̀pọ̀lọpọ̀ gbé ìlú nígbà tí wọ́n tẹ̀dó hmm. ànìjẹ yìí ó ní wọ́n fi ń pe ìlú ẹlòmíì tí wọ́n fi ṣe ìdánimọ̀ lóyè àníjẹ́ yìí òun ni wọ́n fi pẹ̀lú mi ẹlòmí oyè ló gbé wá láti orílẹ̀ hmm. oyè yìí ni wọ́n fi ń pe ìlú yẹn wọ́n fi ń pè tó fi ṣe ìdánimọ̀ hmm. tí wọ́n fi tẹ̀lé o hmm. ẹlòmí òrìṣà ló gbé dání òrìṣà yìí òun ni wọ́n fi ń pè é ẹlòmí wà iṣẹ́ tó gbé dání gangan fún ara ẹ̀ báyìí láti orílẹ̀ tó gbé dání tó mọ̀ pé iṣẹ́ lágbẹ́já ló ń ṣe iṣẹ́ yìí ni wọ́n fi ṣe ìdánimọ̀ fún ìlú tó tẹ̀lé sí. wọ́n fi dá ìlú ọlọ́yà mọ̀. bẹ́ẹ̀ ni òrìṣà yìí òun ni baba ńlá kú baba tó bí ìyá bàbá mi òrìṣà yìí ló gbé dání látòrí ló gbé dé abúlé ọlọ́yà ni wọ́n fi pè ní abúlé ọlọ́yà nítorí ọ̀yá ṣínà ni bàbá náà jẹ́. Hmm. torí pé ọ̀yá ṣínà ni bàbá ń jẹ́ òrìṣà ọ̀yá ni wọ́n sì ń bọ bẹ́ẹ̀ni àṣepọ́dì ni hmm. abúlé ọlọ́yà àkíkà bẹ́ẹ̀ rí ṣe mo sọ fún yín pé Yorùbá ní ìran àti ìran kan dé ìran kan ní ìran yorùbá hmm, ẹ ṣeun bàbá bí ọdún kèlò rèé o tá a ti tẹ ìlú ọlọ́yàdó látọ́dún mélòó tá a ti tẹ ìlú ọlọ́yàdó. ẹ ṣe àtọ́kùn ètò ọdún tá a ti tẹ ìlú ọlọ́yàdó kò gbẹ́ inú mi àmọ́ síbẹ̀síbẹ̀ náà àbí gbàtẹ́gbà ti wà lọ́lọ́yà náà ti wà ní àbí lẹ́yìn tẹ́gbà dé ni ọlọ́yà ṣẹ̀ dé ni. àìṣe kò sí kò sí bákan náà ni ìrìn àjò ẹ̀dá ṣe máa rí hmm. bákan náà ni àwọn yorùbá wọn ní ọwọ́ ló ń ṣíwájú ojú wọ́n sì ní orí ló ń dúró fún pọ̀nmú mi hmm. àkóso abẹ́ ìlú ẹ̀gbá nígbà tí ìlú ẹ̀gbá dé àsìkò tí ìlú ẹ̀gbá dé títòkò ti tẹ̀dó àsìkò náà ni abúlé ọlọ́yà ti ló ti wà ló fi jẹ́ ọdún ọgbọ́n ọmọ tó ti pẹ́ torí bàbá tó bí èmi ọmọ ọmọ ọmọ ọmọ wọn ni bàbá mi. Hmm. kó tó wá pọ̀ yín ẹ dákun ìdílé mélòó ló ń jẹ baálẹ̀ ní abúlé ọlọ́yà ìdílé mélòó ní jẹ baálẹ̀ lábúlé ọlọ́yà síwájú olóòtú ètò ìdílé mẹ́ta ni ọlọ́yà ìdílé ọlọ́yà hmm, ìdílé mẹ́ta ni àmọ́ lákọ̀ọ́kọ́ jẹ̀bálẹ̀ èmi ọmọ yìí ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ jẹ balẹ̀ nínú ìdílé kan nínú ìdílé ọlọ́yà. ẹ̀yin lẹ kọ́kọ́ orí mà orí mà ṣàyídá o ẹ̀yin lẹ kọ́kọ́ jẹ ọlọ́fin onífá ẹ̀gbá ẹ̀yin lẹ tún kọ́kọ́ jẹ balẹ̀ balẹ̀ ní abúlé ọlọ́yà ah, ẹni lọ́kì bí àzéléwò ẹni lọ́kì ẹni lọ́kì ẹni lọ́kì orí mi gbé mi débi re o iṣẹ́ wo wá ní baálẹ̀ ọlọ́yà ṣe kí wọ́n tó di baálẹ̀. ẹ ṣe àtọ́kù hmm. ètò ọmọ ọmọdé ò ní jí àwọn Yorùbá ní bó ti nǹkan ọmọdé ṣe tètè jí ọ̀nà ló máa bá kùkù tẹ̀ hmm. ọmọdé ò sì ní pẹ́ lọ́rùn kó má ba ìtẹ́ àwọn òbí àwọn kù láyé iṣẹ́ tí àfihàn mi tí mo ti ń ṣe kí n tó di baálẹ̀ lénìí òun ni iṣẹ́ abínibí hmm. tó jẹ́ iṣẹ́ Ifá tí mo bá lọ́wọ́ bàbá mi tí bàbá mi ń ṣe ọ̀nà yìí náà ni ẹlẹ́dàá fi wọ̀n mí kì í ṣe wípé bàbá mi náà ronú àti lè wò pé iṣẹ́ tó ń ṣe kó nǹkan dédé dẹ̀ mọ́mọ́ kó sọ sínú ẹ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwa Yorùbá ṣe tá a ṣe wò wípé iṣẹ́ babaláwo a ò kà sí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ìrìn àjò àwọn ọmọ ẹ̀dá ọwọ́ orí ló wà nígbà tí bàbá mi ṣòro ilé fún mi tó tẹ̀mí ní fatán nínú fa láti gbọ́ wípé iṣẹ́ babaláwo ni máa ṣe. nínú àkọsẹ̀jáyé mi nínú àkọsẹ̀jáyé mi abala kan táàtì mú wá fún yín. ẹ nínú àkọsẹ̀jáyé mi láti mọ̀ pé iṣẹ́ babaláwo ni máa ṣe. Hmm. tí mo sì gba mo gbéṣẹ́ forí mo gba kádàrá. ẹgbẹ́jẹ́ forí. nítorí mo ti ní ọ̀nà tó yẹ kí n tọ̀ níṣẹ́ tí ọlọ́run ti fún mi lẹ́bùn ẹ̀. káwá sọ pé ẹ̀ tẹ̀ wá ṣe babaláwo ẹ̀ bá ṣe awó ńlé ẹ̀ bá ṣe babaláwo ńlé ẹ̀ bá ṣe fáńlé iṣẹ́ wo ni baálé ò bá ṣe wọ́n ẹ ṣe olóòtú ètò atọ́kù ètò elédùn àti fún mi ní àwọn ìpín iṣẹ́ méjì tí mo ti ní láti ọmọdé ni wá nígbà tí mo wà ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ tí à ń pè ní primary school bẹ́yìn akẹ́kọ̀ọ́ wa ṣe máa ń wí iléèwé yìí ọlọ́run fún mi lẹ́bùn méjì níléèwé yìí ẹ̀bùn àkọ́kọ́ lẹ́yìn ìyàwó atọ́kọ̀ ètò ìṣèjókòó tí n bá gbé kádúbọ̀dù àti gègé dání máa dúró yín bẹ́ẹ̀ ṣèjókòó. ayàwòrán nù àti ìsìn àbí kí ni àwọn eléèbó ń pè é iṣẹ́ ayàwòrán. ìkejì òun ni ká tún orí ṣe irun gígẹ̀ bíléèdì ah, àkómù láyé ìgbà náà ní mi ò dirun ká gẹrun bíléèdì àti kóòmù kò sí stáìtì mi lè fi gẹ̀ nígbà. iṣẹ́ onígbàjámọ̀ ni Yorùbá ń pe gẹrun gẹrun gẹrun gẹrun iṣẹ́ bá bà iṣẹ́ méjì onímọ̀fọ́kànsí pé kan ni màá bá lọ bẹ́ẹ̀. Hmm kí ẹlẹ́dàá tó wá sọ fún mi wípé ọ̀nà tí màá tọ̀ lélẹ̀ yìí. pé ọ̀nà táwọn bàbá yín tọ̀ ẹ máa tọ̀ ẹ dákun ṣé gẹ́gẹ́ bí babaláwo ṣé ẹ sì lè dáfá fún yàn bẹ́ẹ̀ ṣe wá ṣe ṣe ń ṣiṣẹ́ ifá ṣe ṣe ń ṣiṣẹ́ babaláwo yìí lọ àbí láti gbẹ̀sì jẹ baálẹ̀ tán orí ilẹ̀ pọ̀ ní abúlé ọlọ́yà báyọ̀ àṣegbọ̀ bóyá aṣá máa ta lẹ̀ lọ. ẹ ṣe àtọ́kù ètò mo ṣe ṣe babaláwo nítorí wípé ẹ̀yin àgbàlagbà ní bí ó bá sí ilẹ̀ kò sí tá à ń pè lókè. Hmm. ẹ oyè baálẹ̀ tí mo jẹ mo joyè baálẹ̀ nítorí wípé nígbà tí màá jẹ àwọn ẹbí mi tí wọ́n fà mí kalẹ̀ kódà kì í ṣe pé wọ́n sọ fún mi pé màá náwó hmm. àmọ́ ńgbà tá a bẹ̀rẹ̀ tán ni mo mọ̀ pé ìnáwó lẹ àwọn iṣẹ́ yìí náà ńlá wá ṣe hmm. tá a fi rí tọrọ kọ́bọ̀ tá a ná nígbà tá a jẹ baálẹ̀ iṣẹ́ tá a wá ṣe tá a fi dádé tá a fi gboyè ǹjẹ́ a gbọ́dọ̀ fi iṣẹ́ náà lẹ́bi ah. kò ṣeé ṣe nítorí pé ipò yìí gan-an ó ti wà nínú ifá ọ̀rẹ́dì hmm. tó rọ̀ mọ́ ifá kódà téèyàn bá jọba lénìí kò ní kó má dàfá o kò ní kó má ṣe babaláwo kò ní kó má ṣe babaláwo àdúpẹ́ òun lẹ ń gbọ́ àwọn babaláwo tó gbọ́ fá yanranyanran ní baálé ọlọ́ya wọ́n sì ń dáhùn èèyàn lóhùn wọ́n sì ń dálejò lóhùn ìlànà wo la fi ń jẹ baálẹ̀ ní ìlú ọlọ́ya ṣé ifá la fi ń tò ni àbí ìjọba ní fàyàn kalẹ̀ lórí oríṣiríṣi ìlànà láti gbọ́ ní ìsinmi bóyá ìjọba ló fa ẹ̀yìn kalẹ̀ pé láyé bàbá wa mọ́sùn pé tó àbúrò mi ní ifáfẹ́mi wà lọ rí jẹ baálẹ̀ lé wọn lórí lọ́lọ́yà kí ni ó ṣẹlẹ̀ àwaláwa ń bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣé ìlànà yẹn lẹ bá dé orí ipò baálẹ̀ ìlànà wo lẹ fi ń jẹ baálẹ̀ ọlọ́yà ìlànà wo gangan lẹ̀yìn gan bá dé orí ipò ìbéèrè méjì ó gbọ́ ọmọkùnrin. ẹ ṣe atọ́kùn ètò kì í ṣe pé ìjọba ló fi mí jẹ baálẹ̀ láti tẹ̀kọ́ṣe nílẹ̀ yorùbá nígbà wáṣẹ̀ ìdá wọn fẹ́ jẹ baálẹ̀ ìdá wọn fẹ́ jẹ olórí àbí wọn fẹ́ jẹ ọba Ifá ni wọ́n dá hmm. orí ló wí ilẹ̀ lòun Ifá ni wọ́n gbé jọ ní òun ni wọ́n máa gbé kalẹ̀ hmm. wọ́n máa bi léèrè nígbà tí ẹbí ìdílé kan tó fẹ́ mú yàn sílẹ̀ láti joyè tí wọ́n bá ti wò pẹ́ ní ìlóhùn wọn wọ́n lè mẹ́ni méjì nínú ìdílé wọ́n lè fojú sẹ́ni mẹ́ta hmm. àmọ́ àwọn tí wọ́n mú yàn yìí ẹni tá a máa fi joyè yìí gan tìlú máa tùbà tìlú máa tùṣẹ kò sí lẹ́nu wọn bẹ́ẹ̀ ni wọn ò lè mọ̀ bí kò ṣe tí wọ́n bá bìfá ìfá ló máa wá yàn talẹ́ni tá a yàn hmm. tó de lù tòrò tó ń túbà tó ń túṣẹ́ dé kúndùké bí èkó. ẹni tó ń ta bí ọwọ́ ta tó ń rí owó tùjọ tó fi ń ṣe oríire lásìkò tí wọ́n fẹ́ nínú ìjòyè. Hmm. so ìlànà yìí náà òun làwọn bàbá wa kan tí wọ́n ṣe lò di ọ̀la hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àfihàn joyè báyìí ntẹ́lómi máa jẹ ni wọ́n fi fihàn joyè. wọ́n á jẹ ni wọ́n wá. wọ́n á jẹ náà wá tọ́ bá dẹ̀ ti gba tọ́ fẹ́ jẹ tọ́tọ́ ti fihàn joyè ìlú dá o ìlú dá o kò kàn wọ́n ló kàn rọ àwọn yẹn. níṣẹ́ ni wọ́n máa fi ṣe wípé ọ̀run yabọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnìkan. bẹ́ẹ̀ ni ó da ẹjẹ tó ń ya bàrà báyìí pé láti ìgbà tẹ́ ti wá jẹ baálẹ̀ ìlú ọlọ́ya ẹni ẹ ti náwó ẹ ti ṣe gbá ẹ ti ṣàwo ìdàgbàsókè wo gangan gan lẹ ti mú wọnú ìlú ọlọ́ya torí pé kí ló lè dàgbà láṣẹ ń jọba kílù ó lè nílọ síwájú la ṣe ń jẹ baálẹ̀ ìdàgbàsókè wo gan-an lẹ́yìn gẹ́gẹ́ bíi baálẹ̀ lẹ ti mú wọnú ìlú ọlọ́yà ńgbà tẹ̀ ti jẹ baálẹ̀ nílùú ọlọ́yà. ẹ ṣe àtọkù ìtò ẹ mo dúpẹ́ lọ́wọ́ elédùà mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aṣẹ̀dá mo dúpẹ́ lọ́wọ́ orí torí wípé ẹ̀dá rìnrìn àjò ni ẹ̀dá òun mo bá jò ṣe fẹ́ rí torí fásọ nínú olùmọ́ pé arìnrìn àjò wọn ò mọ bí ọ̀nà gbígbẹ̀kùn orí òun ló ń bá ní rìnrìn àjò hmm. àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé gbogbo tí ẹlẹ́dàá bá ti yan ni tó ti rán ni níṣẹ́ tó fi ni sípò ẹ̀ ó máa ń rọrùn fẹ́dà láti ṣe gẹ́gẹ́ bí ẹ̀dà ṣe sọ wípé adùn ṣe bí ń tọ́lọ́wọ́n ba tó ti parí àṣòro ṣe bí ń tẹ́lẹ̀ tó wà tí ó lọ́wọ́ sí nígbà tá a ti jẹ oyè baálẹ̀ yìí lákọ̀ọ́kọ́ nínú iṣẹ́ mi fúnra mi mò ń dúpẹ́ níwájú ọlọ́run wípé àwọn ṣe òun bá mi hmm. ìdàkejì àwọn náà lo abúlé ọlọ́ya níwọ̀nba tó kù tá a bá ó tiẹ̀ ti lè jẹ́ wípé àwọn kọ̀rọ̀wọ̀ sí wọ́n ti bọ́ sórí ilẹ̀ babaláwa bẹ́ẹ̀ ni hmm. wọ́n ti bọ́ sórí ilẹ̀ wọ́n ti ta ilẹ̀ yìí kódà wọ́n ti fẹ́ ta tán àmọ́ nítorí pé wọ́n ti nílẹ̀ kì í tán ó jẹ́ ká ṣe bá a hmm. ẹ̀yin àgbà ní kò ní tán nù gbẹ oṣù. ká má fi pọmọ lára. owó ẹ̀yin yorùbá. Hmm. àmọ́ àwa yorùbá adébẹ̀ abẹ̀rẹ̀ sí ṣe ètò ìdàgbàsókè lọ́wọ́lọ́wọ́ báyìí àti kọ́ ọjà sí hmm. ìlú ọlọ́yà. ṣé kò sọ́jà ń lu ọlọ́yà tẹ́lẹ̀. kò tí ì sọ́jà rárá ah. a ti kọ́ ọjà lọ́wọ́ báyìí a ti ń ṣètò àti kọ́ ilé ìwòsàn. ètò gbàgbà tẹ ní wọn ti fẹ́ẹ́ talẹ̀ tọkẹ tó dé kó lè wá fẹ́ kọ́lé ìwòsàn. ẹ mo ti sọnà wípé kò ní tọ́nú gbà oṣù ká má rí fún ọmọ lára. ilẹ̀ sì kù nílùú ọlọ́yà o. ẹ ó kù wọn fẹ́ kọ́ ilé ìwòsàn. ẹ a dúpẹ́ lọ́wọ́ Elédùà tí wọ́n pè ní. kọ́tà kòtògì eh, eh, tí omi àgbàrá máa ń lọ. nítorí pé ojú títì gbangba títì tó jẹ́ títì tó lọ yọ sí inú ah. bomi omi ń darogún tí ọmọdé ò lè kọjá tí omi ń yàwọ̀ nù ilé oníkálukú àti ṣe drainage débi wípé kò sí omi nínú ojú títì mọ́ hmm. omi ò sì yàwọ̀ lé ẹnìkọ̀ọ̀kan tí àwọn aráàlú ti ń dúpẹ́. mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo community náà tí wọ́n wà ní ìlú ọlọ́yà tí wọ́n ṣe community ní abúlé yìí nígbà tá a máa débẹ̀ wọ́n ti ṣiṣẹ́ takuntakun pé kí ìlú yìí kó lè dàgbàsókè. bàbá ẹ ṣeun ẹkọ àtótónu látàrọ mo ní gẹ́gẹ́ bí ògbóǹtarìgì babaláwo ojú ẹ báwo lẹ ṣe lè ṣàlàyé ẹ ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sábà sọ lórí pé látayébáyé náà ni mo ti máa ń gbórin pé ìgbà yìí òun kọ́fà wọ́n ń pè ẹ́ lọ́lẹ̀ ìgbà yìí òun kọ́fà wọ́n ń pè ẹ́ lọ́lẹ̀ òkọ́fà òmẹ̀rún wọn bá ẹ jẹ ah, ẹ má jẹ orí ń gùn mí ẹ má jẹ nǹkan jálẹ ẹ wò ó ojú ọ̀lẹ ni wọ́n fi máa ń wo àwọn babaláwo báwo lẹ̀yin ṣe lè ṣàlàyé pé ẹ báwo lẹ ṣe lè ṣàlàyé àárín wọn. ẹ ṣe atọ́kùn ètò bí wọ́n ṣe ń fojú wò bẹ́ẹ̀ ló ṣe rí láti ìgbà wáṣẹ̀ hmm. kódà ifá fúnra rẹ̀ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ewélẹ̀ ọ̀lẹ̀lẹ̀ alẹ́lẹ̀ nílẹ̀ rẹ̀ dá Ọ̀rúnmìlà bàbá máa fi ọ̀lẹ làkárí ayé iṣẹ́ ọ̀lẹ níṣẹ́ ifá jẹ́ lótìtọ́ láti àtìtìkọ̀ṣe wá wọ́n ní àwọn babaláwo àtẹ̀wọ́ ni wọ́n pàjẹ́ o hmm. nítorí wípé yàtọ̀ sí Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ni àtẹ̀wọ́ ni ìdí àtẹ̀wọ́ jẹun náà ni pé ìfàlà ń hmm. àfọwọ́lu ọwọ́ ni bẹ́ẹ̀ ni ara adé adó ara òkùtàn fẹ̀ ara àkọ àbùsí ara lòdì àtẹ̀wọ́ ìlànpa nítorí yàtọ̀ sí Ọ̀rúnmìlà tó ti rin àwọn tó ti rin ìrìn àjò ìlú sílùú tó ti sọ àwọn ọ̀rọ̀ sílẹ̀ hmm. ní ọ̀rọ̀ tá pè ní ifá tó jẹ́ ọ̀rẹ́ ọ̀nà ọlọ́run pé tó bá di ọjọ́ iwájú ìlú yìí bó ṣe máa ríre hmm. n tó ṣẹlẹ̀ bíre ẹni tí ó tẹ̀lé ìdóre hmm. yàtọ̀ sí òun fúnra rẹ̀ ò ti káàkiri tójú wọlé nígbà tó di pé ó kan babaláwo ojú ibi tá a bá jókòó sí náà ni wọ́n ti ń wá bá wa ìdí ìtọ́fẹ́ la máa jókòó sí náà ti máa wá hmm. náà fi ń pè ní iṣẹ́ ọ̀lẹ gẹ́gẹ́ bó fúnra rẹ̀ kò ṣe ti sọ. ó ní ságùságù àwọn ìlú afẹ́rin ságùságù babẹ́lẹ́wọ̀ fọ̀dọ́ afẹ́fọ̀n ságùságù díbákú olúwẹ̀rí ọ̀rọ̀ gẹ̀tì wọ́n ti ní ọ̀run bọ̀ wáyé wọ́n la nílé ayé erin ó ní ipa la lala nílé ayé wọ́n ní kó rúbọ kípa ẹ̀ máa parẹ́ hmm. ẹfọ̀n wọ́n ní kó rúbọ kípa ẹ̀ máa parẹ́ olúwẹ̀rí òun nìkan òun ló rúbọ hmm. Hmm. olúwẹ̀rí tó rúbọ ó délé ayé ó ránṣẹ́ pọn ní wẹ́rẹ́ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ erin tó lu agbára tó gbójú lágbára ó nígbà tó la ipa tán kò tọjọ́ kò tọṣù ipa ẹ̀ dìde padà bẹ́ẹ̀ ni tẹfọ̀n náà dìde padà ipa olúwẹ̀rí nìkan òun ni ò parẹ́ wá di ènìyàn tí ọ̀rọ̀ iṣẹ́ òun mi làbí jẹ́ iṣẹ́ pẹ̀lẹ́ iṣẹ́ ìjọba ó tún wá nígbà tó máa wá parí ẹ̀ tó fún àbábaláwo láti dájú tí àwọn àfi nígbàgbọ́ nínú Ifá ó ní iṣẹ́ ìṣe ìfagbàjèrè èmi iṣẹ́ ìṣe ìfagbàjèrè labára agbónirigun Ọ̀rúnmìlà níṣẹ́ wo la ṣe tá à ń fagbàjèrè ẹ̀ hmm. wọ́n níṣẹ́ bíríkìlà Ọ̀rúnmìlà ní kì í ṣeṣẹ́ ó ní wọn lè fi àgbàjèrè iṣẹ́ bíríkìlà ó ní mo ní bẹ́ẹ̀ bá kọ́lé tí tó bá jẹ́ ìyún ẹ̀ nílé gun ilé mọ́ hmm wọ́n tún níṣẹ́ ìṣe babajere èmi iṣẹ́ ìṣe babajere labara agbóni egun wọ́n níṣẹ́ wo la ṣe láyé táwọn babajere ẹ̀ wọ́n níṣẹ́ káfíńtà ni Ọ̀rúnmìlà ní wọn lè babajere ẹ̀ onítorí wọ́n tó ń gunlé lé ní bó bá dàgbà débi kan ò ní lè gunlé mọ́ hmm. wọ́n níṣẹ́ télọ̀ ni ó ní òní lè tẹ maṣíìnì mọ́ hmm. wọ́n níṣẹ́ kágun òpó náà wáyà ni ó ní òní lè ṣe iṣẹ́ wo wá là ń iṣẹ́ tá ń fa iṣẹ́ iṣẹ́ pìsẹ́ńtà wọ́n níṣẹ́ ń ṣe bàgbàjèrè iṣẹ́ ń ṣe bàgbàjèrè labara agbóni egun Ọ̀rúnmìlà níṣẹ́ wo la ṣe tá bàgbàjèrè wọ́n ronú wọn mọ́ ọ̀run la lóyún iṣẹ́ òun ọ̀run mi là ní iṣẹ́ táwọn ṣetán àgbà jèrè ó nítorí gbogbo ohun tó o bá ń wí láti àárọ̀ ọjọ́ táyé ò bá gbọ́ ẹ látàárọ̀ ọjọ́ ọlọ́mọdé tó rògbò parọ́ tó o bá dàgbà tó kù lẹ́mìí nígbà tó bá dàgbà wọ́n gbọ́ torí pé kẹ́nu ẹ kó má sèyín mọ́ tó bá dáfálẹ̀ gbangba tó gbọ́ pẹ̀lẹ́ lulẹ̀ gbogbo gbogbo tó bá sọ àṣẹ ni tó bá láyé ẹ máa dá lọ́la bó ṣe ní inú fanu ẹ ní bàbá yẹn ò jẹ parọ́ ohun tó ṣe tọ́jú orí ẹ̀fín tó bá kò lè hmm. parọ́ wọ́n bẹ̀rẹ̀ sí lọ ṣe nǹkan náà hmm. ó sì ń jẹun yẹn àwọn bàbá wa gbọ́wà tí wọ́n fi kú wọ́n ń jẹun ifá ni. wọ́n máa jẹun ifá dojú àlẹ́ rẹ̀. ẹ o àwọn tí wọ́n jọjọ́ rẹ̀ tó kọ́ bíríkìlà ó ti rí ìtayà ní bíríkìlà tí o lè mọlé mọ́. àbíṣẹ́ hmm. hmm. ìjọba wọn máa ṣe dájú arúgbó ìsinúṣẹ́ ìjọba iṣẹ́ ifá nìkan ni iṣẹ́ ìṣe ìfà. ó ti ní gbèdéke ọdún hmm. márùndínlógójì ọdún kúrò ní ẹ̀ẹ́dẹ́yàn kan dúró ẹ̀dì agbọ́pẹ̀lẹ̀ bá yà adẹ́kì agbowó fa ajẹun fa. bẹ́ẹ̀ nítorí inú ni fa wa. ṣé èmi náà wà nílò kọ ìfa wa. ìyá wa ẹ ti ń kọ́fà náà. ó dáa ẹ jẹ́ ká tún rìn báyìí ṣé ẹ̀ ń rí ẹ máa lọ bá wa buwọ́ lù ú bàbá gbàgede ìmọ̀ orí ìkànnì bàbá gbàgede ìmọ̀ tá a wà yìí àníkẹ́ ẹ máa lọ sí orí ìkànnì ti yèyé gbàgede àṣà tv ẹ máa bá wa buwọ́ lù lójú òpó youtube fún ìpolówó ọjà yín ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero zero twenty eight forty eight eighteen fifty zero eight zero twenty eight forty eight eighteen fifty àti zero eight zero three nine seven two two seven zero three lẹ́ máa fi pè mí fún ìpolówó ọjà yín lórí ètò yìí kò ní súwa kò ní rẹ̀ wá torí ìgbádùn tiyín báyìí òun iṣẹ́ ni báwa ò bẹ́ẹ̀ ni a sì máa ń buwá fún yín ni ìgbádùn yín ló jẹ wá lógún hmm, àwọn kan ní ìgbanirúmọlẹ̀ bàbá ọlọ́fin ìlú ẹ̀gbá hmm. àwọn kan ní ìgbanirúmọlẹ̀ àwọn kan ní ọ̀kànlénírínwó nírúmọlẹ̀ ẹ làáhùn mi mélòó gan ni irun mọ̀lẹ̀. ẹ ṣe àtọ́kù ètò àwọn tí wọ́n sọ pé igba ni irun mọ̀lẹ̀ àwọn tí wọ́n sọ pé ọkọ̀ nínirinwó ni irun mọ̀lẹ̀ ẹni tó sọ pé àlùbàtà ń jí ọkọ̀ parọ́ hmm. ẹni tó sọ pé àlùbàtà ò jí ọkọ̀ parọ́ hmm. ọ̀kànlénírínwó ni irun mọ̀lẹ̀ lótìtọ́ nítorí pé ifá sọ nínú odò mímọ́ kan hmm. ó ní orò ní ìṣọwọ́ lajalaja sọlọ́run bíi tí ò gbọ́ lójú bẹ́ẹ̀ ni ò lè gbọ́ lójú adúlá fún igba ń malè àjìkọ̀tún orò ní ìṣọwọ́ lajalaja sọ́nà bíi tí ó gbọ́ lọ́hún lójú bẹ́ẹ̀ ni ò lè gbọ́ lọ́hún lójú adúlá fún gbamalè àjẹkòsí hmm. adíbá fún Ọ̀rúnmìlà tí ṣolóyè ọlọ́jà nínú ẹ̀bọra wọn la gbà wà ní Elédùmarè ìgbà wọn malè àjẹkọ̀tún àti ìgbà wọn malè àjẹkòsí Ọ̀rúnmìlà tí ṣolóyè ọlọ́jà nínú ẹ̀bọra òun ni wọ́n papọ̀ ló di ọ̀kan nínú irun malẹ̀. mọ̀lẹ̀ ah! ẹ̀rí báyìí hmm. ó dáa kéèyàn mọ ohun tí ń ṣe ẹ̀rí àwọn kan tí wọ́n sọ pé wọ́n ní odù ọ̀kànràn méjì ó dàbí ọ̀kànràn méjì ńlodù tó bí ṣàngó ṣàngó olúkòso àyànràn ná akata yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu ẹkùn ọkọ̀ ya arábàǹbí arígbà ọ̀tá ṣẹ́gun o ṣàngó má pa mí o èmi ṣèbà ní tèmi wọ́n ní ọ̀kànràn méjì ló bí ṣàngó ṣé lóòótọ́ ni. bẹ́ẹ̀ni òun ló bí ṣàngó. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ṣe bá mi kí odù ọ̀kọ̀ràn méjì káfíyẹn ṣèdárò akọni wa tó lọ ọ̀kan pàtàkì nínú oníṣàngó ni ọba ìlú Ọ̀yọ́ Aláàfin ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ọmọ ikú tí kú ò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe ọmọ òfò tó kú ò gbọdọ̀ ṣe ọmọ owó tó wò ò gbọdọ̀ mú ọmọ àdábà ilé ọmọ àdábà òde ọba ńlá tí fọba jẹ wọn ní odù yìí ló bí ló bí Ṣàngó odù yìí náà ló bí Aláàfin torí pé a fẹ́ máa káàdì ètò tòní ńlẹ̀ ẹ ṣe bá mi kí ọkọ̀ràn méjì á fi ṣèdárò bàbá wa aláàfin. ọkọ lótìtọ́ lódodo ọkọ̀ràn méjì ò ní odù ifá Ṣàngó hmm. tí a bá ń dáfá tí ọkọ̀ràn méjì tó bá yọ lójú ọpọ́n babaláwo ní láti ṣe kábíyèsí olórẹ́kùn ẹkùn òkè àyàn ọ̀nà àkàtà yẹri onímúṣímèkè sá hmm. agbagba gíagíà ládòkó lákìọ a ní láti kì í nítorí pé oríkì rẹ̀ nu bẹ́ẹ̀ ni odò ẹ̀ sì ni wọn nítorí pé ó sọ nínú odò ẹ̀ náà ó ní ìwọ̀nràn olókun abara líle ó ní òkè bọ̀rọ̀bọ̀rọ̀ wọn ò yádùn hmm. oko jabalẹ̀ ta pìtìpìtì tí wàá fún olùkóso làdó aríbàmbí ọmọ arọgbàtà ṣẹ́gun ọmọ àfìrìwọ̀wọ̀ ṣẹ̀tẹ̀ hmm. oúnjẹ lógun tẹ̀ mọ́ ọmọ aráyé ta ló ń pe rọ́bà hmm. tó èmi ò pe rírí àlàyé kí làyẹ̀rá fi ṣẹ̀tẹ̀ ìgbà ọ̀tá làyẹ̀rá fi ṣẹ̀tẹ̀ ìgbà ọ̀tá odò ọ̀kọ̀ràn méjì tó jẹ́ odò Ṣàngó òun nù. Hmm. ẹ wá jẹ́ ká bá torí pé ọ̀kan gbòógì nínú oníṣàngó ni bàbá wa aláàfin ikú bàbá yèyé tí bàbá ti fọwọ́ òkun lélẹ̀ lórí pé àwọn òkè ikú wa ó máa ń ṣòsùn ni hmm. ẹ̀ tí bàbá ti fọwọ́ òkun lélẹ̀ bàbá wa tó jẹ́ aláàfin ti ìlú ọ̀yọ́ ẹ jẹ́ ká bá wọn dárò torí ọ̀kan gbòógì nínú oníṣàngó òun ni bàbá wa aláàfin ọ̀yọ́. ẹ ṣe atọ́kùn ètò mo kí gbogbo ọmọ ìlú ọ̀yọ́ pátá ti lé toko àtàrà torí pé mo fẹ́ wò pé kò lè kò fi bẹ́ẹ̀ sí ara nílùú ọ̀yọ́. Mm, mm, mm. àwọn ará wa àwọn alábàágbé ni wọ́n ń pè ní ará tí wọ́n bá pèèyàn ní ará níbì kan àwọn alábàágbé tí wọn kì í ṣọmọ ọbẹ̀ àwọn àjòjì ń gbèlò ará lèmi lẹ́gbàá èmi kì í ṣọmọ ẹ̀gbá. ok ẹ ṣe. Okay mo kí gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ pátá àti ará ní ìlú Ọ̀yọ́ àtonílé àtàlejò àti gbogbo ìlú àgbáyé lápapọ̀ hmm. pé a kú ilédè bàbá wa aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ ọkú tí kò lè pa ọmọ àrùn táwọn ò lè ṣe hmm. ọmọ ẹjọ́ tí ẹjọ́ kò lè ṣe ọmọ òfò tí òfò kò lè ṣe ọmọ owó tí owó ò gbọ́dọ̀ wọn hmm. mo kí wa pé a kú lédè a kú àṣẹyìndé bàbá ikú bàbá náà kò ní jẹ́ àkófà nílùú Ọ̀yọ́ kò ní jákòfà fún ọmọ ìlú Ọ̀yọ́ kò ní jákòfà fún ará nílùú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni kò ní jákòfà fún wa ní gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ pátá nítorí wípé Aláàfin Ọ̀yọ́ ògbógi hmm. ọba ògbóndarí ọ̀kan nínú ògbógi nínú àwọn ọba ilẹ̀ Yorùbá òní Aláàfin Ọ̀yọ́ jẹ́ hmm. tí wọn ò ṣe kóyán rẹ̀ kéré tí wọn ṣe fọwọ́rọ́ ti sẹ́yìn nínú àwọn ọba tí ń fi ọba jẹ tí sì ń pàṣẹ nílẹ̀ yorùbá òun ni ọba yìí akú lédè wọn gbogbo wa pátá la kú ìdárò ọlọ́wọ́n ọba lóde èdè á dẹ̀lẹ̀ fún wọn ní àdúrà wa babaláwo ìfọ́báwa mú ọwọ́ ilé ẹrú mù á fi tekuteja sí wọn lẹ́nu bó tẹ̀ sí lè jẹ́ wípé lótìtọ́ wọn kì í ṣe babaláwo àmọ́ gbogbo ẹ̀dá tó bá ti jọba láyé hmm. tó ti dádé babaláwo ni lápá kan hmm. bẹ́ẹ̀ ni. àdúpẹ́ àdúpẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè iwájú tí bàbá kọjú sí a máa dà lọ èyí tí wọ́n fi sílẹ̀ ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ò ní bàjẹ́ èmi ò tiẹ̀ lè pé kí wọ́n má jọkùn n ò lè pé kí wọ́n má jẹ kòló ó ní bá ní kí wọ́n má jọkùn ní bá ní kí wọ́n má jẹ kòló bí ìgbà pé èèyàn fi ebi pa òkú ọ̀run ni. torí lè jẹun tí wọ́n ń jẹ lọ́wọ́ yẹn bẹ́ẹ̀ ni ohunkóhun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run báwa ní babaláwo ṣe kí wọn mú bá a ṣe sọ. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àní lórí ọ̀rọ̀ Yorùbá Nation ká máa fi káàdì ètò yìí ńlẹ̀ bàbá kí lè rí sí Yorùbá Nation ìpínlẹ̀ olómìnira orílẹ̀-èdè olómìnira ti Yorùbá nítorí pé ọ̀rọ̀ Nàìjíríà yìí èmi ó lè ro ẹ̀yin babaláwo lọ́rùn ṣe mọ̀ pé gbẹ̀mùgbẹ̀mù ni wọ́n máa gbé wá fún yín àsìkò òṣèlú làwà yìí kò ro àwa kan lọ́rùn ara òrókùn ara ọ̀rọ̀ adìẹ wọ́n jí ni gbé lónìí wọ́n pa ni lọ́la àwa fẹ́ lọ sí orílẹ̀-èdè olómìnira Yorùbá kí lẹ rí sí o Yorùbá nation now. atọ́kùn ètò ẹ ṣe ọ̀rọ̀ tẹ mú wáyé ọ̀rọ̀ tó gbórí ni ọ̀rọ̀ ńlá ni kódà fún àwa tá a jókòó tá à ń sọ̀rọ̀ nípa Yorùbá nation yìí ó gbórí lẹ́nu wa láti sọ hmm. nítorí pé ọ̀rọ̀ Yorùbá nation yìí ká bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ Nàìjíríà hmm. Nàìjíríà tá a wí yìí kó tó di wípé Nàìjíríà ń jẹ́ Nàìjíríà kó tó sọ Nàìjíríà nínú Nàìjíríà àwọn kan ni wọ́n wà nígbà náà àwọn kan ni wọ́n jókòó ni wọ́n papọ̀ hmm. ni wọ́n sowọ́pọ̀ ni wọ́n rò ó ni wọ́n gbé kalẹ̀ nǹkan ni wọ́n wò ni wọ́n rí ni wọ́n fi sọ ní nàìjíríà àmọ́ nínú àkóso àwọn tí wọ́n gbé kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àgbékalẹ̀ ó sì ń ṣẹlẹ̀ wá di òní hmm. ohun tó ṣẹlẹ̀ sí nàìjíríà àwọn náà ni wọ́n sì ń ṣèjọba ni bàbá ń sọ àwọn ni wọ́n sì ń pàṣẹ láti ayébáyé wá. tí wọn ò sì lè kúrò ńbẹ̀. àfi ká pín. kódà pínpín náà gan àfi ká fi ojú èwò ká fi wò dáadáa pínpín tá a fẹ́ pín yìí nítorí wípé ẹ ṣe ojú ọkà wa atọ́kù ètò ẹ sọ lóòótọ́ èrò ni èrò èmi àti yín nìkan ni ìtẹ́ ẹ sọ̀hún hmm. kì í ṣe èrò gbogbo àwa ọmọ nàìjíríà hmm. nítorí àwọn tí wọ́n ń bẹ nídìí nàìjíríà ẹ̀yin yorùbá àwa yorùbá la sọ wípé èèyàn ní bẹ lẹ́yìn orò tóró fi ń ké èèyàn ní sì bẹ lẹ́yìn ọba tán fi pè ní àléébà. àmọ́ àwọn alájẹbánu tí wọ́n ti wà ń bẹ̀ látàyébáyé ni wọ́n sì wà ń bẹ̀. àwọn ni wọ́n bẹ́ẹ̀ ni àti ní kí wọ́n kúrò bẹ́ẹ̀ ta ni ó sọ yí pé orí ìgùnnù kò dáa. Hmm ta ló fẹ́ sọ wípé ijó tí gunukó ti ń jó bọ̀ eléyìí tó fẹ́ jó yìí àní gbàláyè á dáná sanṣọ ẹni ta ni yóò ṣe. àmọ́ bó pẹ́ bóyá à ń lọ sí orílẹ̀-èdè olómìnira ti yorùbá. gẹ́gẹ́ bí ìgbìyànjú àwọn ọmọ ilẹ̀ yorùbá fún àdúrà àti àyípa nǹkan tí àwọn bàbá wa fi lélẹ̀ àyípadà àyípadà hmm. láyìparẹ́ nítorí pé púpọ̀ nǹkan yìí ó fa sábàbí tó jẹ́ kí àwọn ìyípadà sí ohun rọrùn tó ti wà láti àtẹ̀kùn ṣe hmm. tó fi yípadà sí ọlọ́mọ ajẹ́ kí ìrọ̀rùn wá padà di ìnira. àjàbí tá a bá kún fàdúrà táwùjọ wọ ìlànà tilẹ̀ yorùbá táwùjọ kúrò. a máa yọ wọ ìlànà abínibí àwọn bàbá wa sẹ́yìn. nígbà tí òrìṣà nígbà tí òrìṣà bímọ tó wu ọmọ yẹn tí ọmọ dàgbà tán tí ọmọ wa náà dìkìrì yó hmm. tó ní pé báwo ni ara tí òrìṣà fi ru oyún oṣù mẹ́sàn-án hmm. ó máa wà lára òrìṣà ó máa wà lára ẹ ara tí òrìṣà fi ru oyún tó fi tọ́ ó máa wà ńbẹ̀ tó wá sọ pé òrìṣà yẹn kì í ṣe òbí o mọ́. ìtumọ̀ ẹ̀ ni pé ẹ má jẹ́ ká gbàgbé orírun wa o nítorí pé odò tó bá gbàgbé orírun ẹ̀ ó ní láti gbẹ ni ẹ má jẹ́ ká gbàgbé orírun wa iléyá ọmọ Odùduwà tí a ò bá gbàgbé orírun wa a yá wa ní kankan torí pé ilé là ń lọ ẹ wò ó nítorí àwíjàre kí tó tán lẹ́nu ẹ jẹ́ kí n kóró kí n kọ́fà kí n sì kó ń tàfà torí pé oró ò ní gbéra rẹ̀ dọ́dọ̀ ẹranko ọfà náà ò sì ní dira rẹ̀ lámùrè pẹ̀fọ̀n ẹ jẹ́ n dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV àti bàbá gbàgede ìmọ̀ tv tí wọ́n ń wò wá ipa ò ní pín lágbára lọ́wọ́ elédùnmarè kí wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ baálẹ̀ ìlú ọlọ́ya àti bàbá wa tí wọ́n kọ̀wọ̀ rìn pẹ̀lú wọn wá sórí ètò mo wá kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú ọlọ́ya náà lápapọ̀ bàbá bàbá tún pè yín jọ mi ṣẹ́ wà. kí ni eégún ṣe tí ó fàárọ̀ jù. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa fèyí ṣe lọ o yèyí àṣàyàn relé lónìí wọn tún padà wá lọ́jọ́ mẹ́jọ tó pé ìkọ́ ìkọbalá ìkọ́ ìkọmẹjọ lẹ́sẹ̀ bí n bá lọ màá dé òde táwo bá lọ àlọbọ náà ẹ wò ó Mojísọ́lá Àjàyí lèmi ń jẹ́ o àríkẹ́ ìrúwà òjò kò agbé dúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà agbé ní dájà wa ìbàràpá ni mí ọmọ àfi ìbàràpẹlẹ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjò kò agbé dúdú orí ó dà. gbàgede àṣà ni gbàgede ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede. Àṣàdé tó. Ẹ̀mú kó má dà kọrin kọrin o. Gbàgede Àṣàní. Gbàgede. Gbàgede. Àṣàní. Ètò tó ń ṣí wa létí. Pé ká má gbàgbé. Oh. Àṣà Yorùbá wa. Gbàgede ah, ah. Àṣàdé tó. Kàdí kóró bá o. Kàdí sùkú. Eh, Kàdàdí mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni. Kọjú sọ́kọ. Kẹ̀mbẹ̀sán yan bàbá ṣọ rántí bùbá pẹ̀lú àbètí ajá agbádá ẹ̀sìn kí Yorùbá ló nìyẹn bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá ló nìyẹn ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ fàṣà kọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede oh, oh. àṣà ni ah. ètò tó ń ṣí wa létí ó yẹ ká má gbàgbé àṣàlẹ̀ olùbá wa tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣàlẹ̀ tó. Mojísọ́lá Àjàyí ta tó kun ètò yẹn o. Bẹ́ẹ̀ni lórí àṣàlẹ̀ ètò tó ń ṣí wà létí pé ká má gbàgbé. Mojísọ́lá Àjàyí àṣàlẹ̀ olùbá wa tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣàlẹ̀ tó.